وبركاته عام الفتح إن الله ورسوله حرم بين الله لما حرم عليهم شحومها جملوه ثم باعوه فأكلوا, فأكلوا ثمنه جملوه أي أذابوه وعلى آله وصحبه أجمعين أتك آه، حديث عبد الله بن عمر في تأثير من باء نخلا قد أبرت ساتك àforípa báyìí náà ni hadithu titi òní hadithu alakọkọ ni abdullahi bin umar kọlọńkọ yọnu sí àwọn méjèèjì ní ó gbà wá ó ní òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní man ba'a nakhlan qad ubbirat anakhlu òun ni igi tí ń so làbídùn gẹ́gẹ́ bá a ti wí fúnra lọ́pọ̀lọpọ̀ làbídùn làbídùn táwa ń wí oríṣiríṣi nǹkan lárúbáwá ń pè ní làbídùn igi làbídùn ó yàtọ̀ fún orúkọ tí wọ́n ń pè é ó yàtọ̀ fún kínní orúkọ tí wọ́n ń pè làbídùn orí rẹ̀ anáfìlú òun ni igi tí ń so làbídùn. ẹ̀rí pa ti kà á nínú ahadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam igbó lèèyàn tó lè ta èso igbó lèèyàn ò lè ta èso. E àwa sọ ńgbà náà pé gbogbo eléyìí ń ó ní í ṣe pẹ̀lú ẹni tó fẹ́ pé tó ipọ́ ra gi nítorí kíni nítorí èso ó yàtọ̀ fẹ́ni tó pé gi yìí nìkan gan lòún fẹ́ lò kó wulẹ̀ nídìí èso náà tọ́ra díìsù yìí àfi ká so pọ̀ mọ́ àdíìsù tọ̀hún yẹn láfi gbọ́ yé lónìí èyàn wá fẹ́ ta igi èyí tí wọ́n ń tà láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun ni igi làbídùn. èyàn lè wá fẹ́ ta igi nǹkan míì náà igi ọ̀sán igi nǹkan kan. kọ́dé ó bẹ̀rọ̀ nínú àyà ọlọ́run ọba àwọn bọ́lọ̀n ti dá ọmọ ọmọnìyàn ní akọ abo ọlọ́run dáhùn ẹ̀dá míì náà bẹ́ẹ̀ lakọ labo. La irú àmì ọlọ́run ọba yìí ń bẹ lára làbídùn igi tí ń so làbídùn igi akọ wà igi àbò wà nínú nákìlù tẹ ẹ igi làbídùn kọ́dà ń bi tí àmì ọlọ́run ọba dé ni pé wọ́n a máa mú ntọ́ba yẹn wọ́n mú nínú akọ làbídùn igi làbídùn wọ́n wàá fi bọ ibi tó yẹ kí wọ́n ó fi bọ níbi kíni níbi abo òun ni wọ́n ń pè ní at-ta'bir òun ni wọ́n lárúbáwá ń pè ní kíni at-ta'bir. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni man ba'a nakhlan ẹni ó bá tagi làbídùn qad ubbirat tí wọ́n ti so tọkọ atakọ àtabo wọn pọ̀ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ṣe ta'biru rẹ̀ ẹ̀rí pé nínú fíkì hadithi yìí hadithi yìí ń já gbọ́ yé pé ní èèyàn lè ta igi làbídùn kọ́bílá àtàbír kátó kótó di pé wọ́n mú akọ wọ́n fi ń papọ̀ mọ́ abo nínú àyà ọlọ́run bí ìgbà tí ọmọ nìyàn takọtabo pàdé àbí ẹranko takọtabo pàdé tí wọ́n fi bímọ wọ́n á máa ṣe bẹ́ẹ̀ fún làbídùn náà èèyàn sì lè ta kó ṣe pé lẹ́yìn tàbírù yìí ló tó ta àmọ́ kí ni ìyàtọ̀ méjèèjì gbogbo nǹkan ní sẹ̀rí àfojú finifini wò torí pé ẹni tí ó ta igi làbídùn tí èsè wàhálà ń bẹ bí ó ti ká làbídùn ti èsìn ó ti jẹ ó ti tà kò sí nǹkan kan lórí igi yìí igi yìí ń bẹ ń bẹ bẹ́ẹ̀ ó fi dọdún yìí bóun bá gbèrò àti tà sẹ̀rí àfojú kan wò ó ẹni tóun tún ti wá fọkàn sí èso tọdún yìí kọ́dà kò fọkàn sí nìkan ó tún ti ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ kọ́d obìnrin wàhálà téèyàn máa ṣe pé ẹ mú akọ làbídùn ẹ fi bọ bí abọ làbí ó tún ti ṣe gbogbo yìí nǹkan kan wá dé tó nẹsẹsìtéètì kó òun fẹ́ òun fẹ́ tà ǹjẹ́ ṣe rí òun ní méjèèjì bákan náà ní igi ní jíjẹ́ àbà kò rí bẹ́ẹ̀ òun là nábì wí ànábì ní ẹni ọba tagi làbídùn tó ti ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ fàṣàmọ̀rọ̀ tù há فثمرتها للبائع إلا أن يشترط المبتاع anagba muhammed sọlọ sọlọm ni ẹni ọba ta gila bí dùn tí èsè gila sán tó ti ṣiṣẹ́ ń bẹ́ ó ti ṣe wàhálà ń bẹ́ ó ti ṣe tàbírù ẹ̀ gbèsò làbí dùn yìí bá yọ bóṣù mẹ́fà ló tó yọ ni bóṣù mẹ́ta ni ẹni ọ̀ra gigi nìkan lọ́ra ẹni ó ṣe tàbírù ló ní kíni ló lè sórí ẹ̀ ẹ wo dékọ̀ ẹ wo ìfojú fínífíní ẹ rí i pé ntí sẹ̀rí àgbẹ̀ gbogbo ń tàǹkà láti gbà tá a ti ń ka yìí pàtàkì jùlọ ń pa títà ríra èyí tábò sí òfin ní ṣẹlẹ̀ sẹ́nìkan àtẹni tí ó tà á àtẹni tí ó ṣe kínní àtẹni tí ó rà bí bàbá tiẹ̀ wá lè mọ́yàn torí pé ẹni tí ń ṣe tàbí ìrò ọ̀ràn kan pé wọ́n tà bọ́bá ló mọ̀ pé wọ́n tà kí ni ń ṣe wàhálà sí àmọ́ gbogbo nǹkan ló lè ṣẹlẹ̀ ó lè ṣe pé lẹ́yìn ìgbà tó wá ṣe gbogbo ohun tó ṣe yìí tán ló tó wá ronú pé kò sówó mi àfi kó wọn ta igi ìṣẹ̀rí àfáàyè rẹ̀ lẹ̀ pé fasamaratu ha lil ba'i ẹni ọ̀tá ló lè so bẹ́ o ntó ti lọ́kalẹ̀ tó fa kọ́ mọ́ abo igi nìwọ́ra òun là nàbì fi ní báà nakhlan ẹni ó bá ta igi làbídùn fasamaratu ha lil ba'i tọ́yìí ilà àyẹ̀sọ́rítọ́ àlùmọ̀tà ẹni tó wá fẹ́ ra gì lónìí òun náà rí gì mí lẹ́kọ̀ọ́ lọ kówó lé ọrí pélé ti ṣe tàbí irú tiẹ̀ ló fi yàdọ̀ rẹ̀ kóun fẹ́ rà àjẹpọ̀ kan tiẹ̀ náà ti ń bẹ́ ń bi kíni ń ti ń bẹ́ ń bi èso igi lásán kọ́ fẹ́ rà ṣẹ̀ríà fóun náà láyé àmọ́ yóò wá ṣe kíni ilà àyẹ̀sọ́rítọ́ alimobuta àfikọ́ wa specify rẹ̀ nínú contract pétọ́ mọ́ragí o àtẹ̀só tí ó jáde ń bẹ̀ ilà àyẹ̀sẹ̀rìtọ́ alimobuta àfikẹ́ ni ó fẹ́ rà kó ṣe kínni kó ṣe májẹ̀mú ipe gbogbo ìgbà tí gìyí bá so àtẹ̀só àti gi ni mọ́ra o sẹ́mi pé tó bá yẹ kí ẹni tó tagi náà wá ní iye tó wá kó wá òun kò gbà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé òun náà wí aha ilà àyẹ̀sítọ́rìtọ́ àlùmọ̀tà ó ti tagi rẹ̀ ní wá one thousand two two thousand naira ń rò pé ní òun ó fi èso kún gbogbo ẹ̀ wá ṣe déédéé ìwọ máa mógi lọ nígbà tó so àmọ́ wọ́n wá ní kọ́dé èso òun gan o èmi mo ní òun náà lè wá gbá three three thousand ní ẹ̀wà aragi kọ̀ọ̀kan à ń tààrọ̀ dín bẹ́yìn méjèèjì bá ti yọnu sí bẹ́ẹ̀ sẹ̀ríà ní òbúrú àmọ́ kò sí ọ̀nà tí sẹ́rí òfin aláwọ̀ kẹ́nìkan ó rò pé òun gbọ́n ju ẹnìkan lọ láti lè yàn jẹ ara ọ̀nà kan lélẹ́yìí. fáwọn atúlábùl ilmi ẹ rí i pé à ń sọ pé àtẹni ọ̀tà àtẹni ọ̀rà ń tà sí mọ̀ ni pé ṣìráàwù ni rírà àbí a sì rí i pé yẹ̀sẹ̀rì yàn yàn àwọn lárúbáwá láwọn àlùfáàgù kan ní èdè lárúbáwá tí wọ́n máa ń pè ní abojú méjì tó pé òun náà ni wọ́n lò fún word and ọ̀pọ̀ ara wọn ni bẹ́ẹ̀ yóò wà. bí àwọn méjì bá dúró nísìnyí tí wọ́n tajà fúnra wọn ṣẹ̀rí ó pé kíni akidu alibẹ́yìí akidu bóòlù ẹ̀ tó bẹ́ẹ̀ sí ẹ ọjà títà àbọ̀jà rírà àhà títà rírà ẹ rí i pé word àti ọ̀rọ̀ àti ni àti dàkejì ẹ̀ inú wọn ni bẹ́ẹ̀ wà òun ló fi fà á bẹ́yàn bá ní báà tó tún wá ní ìbìtáà tó fi ta sí i ó ti di word and opposite báà ẹni ọ̀sánwó ẹni tí ó gbowó nù ìbìtáà òun lẹni tó ṣe kíni ẹni tó san gbogbo ẹ̀ wọ́n mú látara kíni bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ náà nìdákejì ẹ̀ náà ṣìráwù ọ̀tà ìṣàrà ṣàrà wàmínà náàsì man yashri nafsahu wàmínà náàsì man yashri nafsahu ibtigha'a mardatillah tọ́yì kílẹ̀ tu ṣàrà sí mbẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ ni ọlọ́ọ̀ni ń bẹ nú àwọn èèyàn man yashri ayyabi'u nafsahu lábìrì pé lábùzù bẹ́ẹ̀ yìí àti láwùjọ ṣìráàyè àwọn láwùjọ àbójú méjì nù nínú kínní nínú èdè lárúbáwá. báà ọ̀tà èbìtà ọ̀rà ìṣtara ọ̀rà ṣara ọ̀tà nítorí ẹ̀ ní anábọ̀ muhammed sọ̀rọ̀ sọ́la ń gbé pé òun lọ ga gbogbo ẹni tí ń sọ lárúbáwá òun là nábì fi lò ó pé fasamaratuha lilba'i illa an yashtarita al kò wúlẹ̀ wípé al mushtari illa an yashtarita alimobta tọ́yì ẹ̀ eh, fáyidà lọ́gàwíyà nìyẹn tọ́yì ká padà sínú fíkì wù hadith ilà àyẹ̀sítọ́rì tọ̀lìmọ̀tà àyàfi kẹ́ni tó fẹ́ rà kó ti ṣe kíni kó ti ṣe májẹ̀mú bàbá ní ká bọ́ sí báàbù májẹ̀mú ṣíṣe nù sẹ̀ríà hadithi yóò kọ́ wa díẹ̀ májẹ̀mú pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ títà rírà oríṣi ọ̀nà méjì ló àwọn mọ́jẹ̀mú kan bẹ tí ò tẹ̀sẹ̀ dìgbà téèyàn bá ṣe kíni tó bá ṣẹ̀ṣẹ̀ sọ àwọn mọ́jẹ̀mú kan bẹ tó yẹ pé ọ̀sọ́ o ọ̀sọ́ o ó ti wà nínú kíni ọgbọ́dọ̀ ti wà nínú kọ́ńtrákìtì lápèjúwe nísìnyí ẹnìkan lòun fẹ́ ta mọ́tò fún ẹnìkan òun náà lòun ó ra mọ́tò yìí ó wá lọ́la bóyá mọ́tò tùrọ̀tùrọ̀ ni àbí mọ́tò táksì ẹni ó ta mọ́tò yìí òun ni gbogbo èèyàn ti mọ̀ pé àbọ̀kadà òun ni máa gbèrò láti adéta sí pàkátà wa lọ́hùn lápèjúwe ẹni ó wá ta mọ́tò fún yọba di lọ́lọ́bárò náà ti ń pèrò adéta sí pàkátà àwọn ó tún máa wá bá mi du àìntà mọ́tò fún ọkọ̀ ó lè fi kó bá mi pé ọ sọ fún mi pé ọmọ náà adétàsí pàkátà oúnjẹ tó rà ọ sí kínní ọ sọ fún mi pé ǹjẹ́ irú májẹ̀mú bẹ́ẹ̀ ó nídìí kéèyàn ṣẹ̀ṣẹ̀ sọ pé mo fẹ́ ra mọ́tò àmọ́ mo fi ná pẹ̀lú májẹ̀mú pé ọgbà ńlá yẹn mo fi ná adétàsí pàkátà kò nídìí nínú àwọn májẹ̀mú ti wà nù. No akédù bẹ́ẹ̀ yìí pé bẹ́ẹ̀ yẹn bá ti ra nǹkan ó ní yẹnyẹn ni bẹ́ẹ̀ yẹn bá ti ṣe kí ni bọ́ bá ti ra nǹkan nù sẹ̀ríà ara ń tí máa fún yàn òní pé kí ni yóò fún ní tá à ń pè ní milkiyatun tààmà complete ownership yóò ní yẹnyẹn ni àwọn eléyìí ni tá a bá wo lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń ṣẹlẹ̀ láyé lónìí àìlòfin ọlọ́run yìí wá ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ èdè àìyedè ó máa ṣẹlẹ̀ níta bá pè ní bẹ́yìn mo ta nǹkan báyìí fún ọmọ ra nǹkan báyìí nítọ́ gbọ́dọ̀ tẹ̀lé ni pé ó kù ní tèmi yányán ó di tẹni tó rà á yányán. àwọn kọ́ńtíráàtì kan wá kún ayé lónìí tí ọba ṣẹ̀rí àmú kọ́dà láwọn ibi ọ̀làjú ni wọ́n láwọn ti ń ṣerú òwò bẹ́ẹ̀ lápèjúwe. La bẹ́ẹ̀ yẹn bá lọ ra nǹkan ogun lamẹ́ríkà lónìí bí nàìjíríà bá gbéra pa nísìnyí tó lóun fẹ́ ra pílẹ́ẹ̀nì tí wọ́n máa fi já àpèjúwe àbọ̀ fẹ́ ra yìí tí wọ́n máa fi kérò gan yóò ti wà nù mẹ́jẹ̀mú pé kọ́dọ̀ ò lè bùn yàn bẹ̀ńlẹ̀ pé ọ̀ọ́ta fún yàn àfi pẹ̀lú kínni àfi pẹ̀lú kọ́nsẹ́ẹ̀tì wa. <laughs> bí a mọ́là múyọ̀ bá lo mọ́tò rẹ̀ mọ́ nísìnyí kò lè pé mọ́là àfa ah, kínní èmi ò lélẹ́yìn mẹ́gbà ọ́ padà wá bá wa wà ní sẹ́lẹ̀yìn lọ bẹ́ẹ̀ fọ́dà ọ̀rẹ́ wa ni àmọ́ sẹ́lẹ̀yìn lọ irun ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀bá ṣẹ̀rí àmọ́ gbogbo bí wọ́n bá ti ń ṣerú òwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé fi rẹ́ǹtì ẹ̀ gbowó rẹ́ǹtì bí wọ́n bá mọ̀ pé wọ́n fi nǹkan ṣe kínní ṣẹ̀rí àfáàyè gbogbo ẹlẹ́ báàbù ìjára ó fún báàbù kínní ọyàtọ̀ fún báàbò bẹ́ẹ̀ àfẹlẹ́ yìí sàpèjúwe ọ̀pọ̀lọpọ̀ lábẹ́lé làwọn èèyàn ń ṣe irú àwọn òwò báyìí náà àwọn mẹ́jẹ̀mú tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ òun lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti gbé bádìtì kalẹ̀ níbi ń tó láàrin ìyá ńlá wa Aisha àtàrábìnrin tá à ń pè ní kíni Barira radiyallahu ta'ala anhuma Barira jẹ́rú ìmọ̀ wa wọ́dọ̀ ìyá ńlá wa Aisha púpọ̀ wọ́n gbádùn ara wọn púpọ̀ àmọ́ wádọ̀ ìyáńlá wa Aisha bọ́ bá níṣẹ́ kan tí ó ṣe yọ bá a ṣe. ìyáńlá wa Aisha wa gbíjọ pọ̀ pé Bàrírà èèlò ni olówó rẹ̀ ọ gbà bóun bá kúfẹ̀ kan sọ ọ́ di ọmọlúàbí kó kó lẹ́rú à ọlọ́run ó padà lọ wí fún wọn ọba padà lọ lé lọ́dọ̀ àwọn tó ní ń gbé pẹ́rú lòun ummul mu'minin aisha radiyallahu anha ìyàwó anabu muhammad sallallahu alaihi wa sallam ọmọ ló ń fẹ́ ṣe nǹkan báyìí fún un ó fẹ́ san owó orí ìhun gẹ́gẹ́ bí ẹrú kó wọn dọmọlúwàbí wọn á láwọn gbà iye báyìí ni yóò san ibi tá à ń lọ ni pé wọn wá ní kí bàrírọ sọ fún ya ńlá wa aisha pé alá ayakuna lana liwala alá ayakuna lana aliwala pẹ̀lú condition kan o a ta ọ fún yọ ra ọ àwọn ó sì gbowó àmọ́ ní ti ń jẹ́ okun wàláwù sàmọ́ ní ti ń jẹ́ wàláwù ń ṣàlàyé rẹ̀ wàláwù rẹ o àwa la sì ní o ẹni ọba lẹ́rú ló ní gbogbo tó ní ṣẹ̀ríà ìsìláàmù wá láti lè encourage àwọn èèyàn kí wọ́n fi máa bọ́kùn lọ́rùn ẹrú. E Inu religion tó encourage kẹ́nìkan má mẹ́nìkan sìn ṣẹ̀ríà ìsìlámù ni òun ni kọ́dà bẹ́ẹ̀ yẹn bá dáràn tó lóun ò ní súnmọ́ ìyàwó wọn tó tún lóun ó súnmọ́ ṣẹ̀rí kí lọ́kàn lọ́ọ́ bọ́kùn lọ́rùn ẹrú níbi kó súnmọ́ ìyàwó rẹ̀ àmọ́ lọ́hùn fẹ́ ká máa di kíni ẹ máa di ẹrú kó ẹ má múra yín sìn mọ́ ọlọ́run nìkan ni ẹ sìn oníbẹ́nìkan bá wa ń sọ̀rọ̀ kọ̀rọ̀ lónìí pé ṣẹ̀ríà ni mo ìsìláàmù mú yẹn sìn kálà ìsìláàmù gan lọ́la ibrétì ayé gbogbo àwọn ẹ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ bọ́ba bọ́ba pààyàn lọ́bọ̀kùn lọ́rùn ẹrú bọ́ba ṣèṣì lọ́sàn áwẹ̀ lọ́bọ̀kùn <laughs> lọ́rùn ẹrú kọ́dà ẹ̀ nífẹ̀ẹ́ rí líǹkì láàrin wọn pé kí lọ́kàn eléyìí pẹ̀lú eléyìí àmọ́ lọ ní hekima tó fẹ́ lò òun ni pé kẹ́nìkan mọ̀mọ́ ẹnìkan sìn ọlọ́run nìkan lọ́ba àti gbogbo wọn máa sìn nípa báyìí láti lè wá encourage àwọn èèyàn ṣẹ̀rí àwa gbé kalẹ̀ pé ẹni ó bá wá kápá ahun ẹ̀mí rẹ̀ tí ò wo pé adúrú sẹ́tẹ́rù yìí ń ṣe adúrú owó tí ń gbà tí ń bá tà á tọ́wá ni mo fi ọ́lẹ̀ máa lọ ọ̀dọ́mọlúàbí ṣẹ̀rí àwa fẹ́ kọ̀mpẹ́ṣẹ́tì ẹ̀ máa wo ẹ̀ máa wo ṣẹ̀rí àtún àdìlà ṣẹ̀rí ìsìlámù ó máa wọ̀ tún yó máa wo kíni yó máa wò sí. ẹni ó bá ṣe báyìí ó sì bọ́kùn lọ́rùn ẹrú kò gbowó kò sì máa mú un lọ títí ọ̀nà owó ṣẹ̀rí àfẹ́ fi san lẹ́sàn ni pé bẹ́rù yìí bá pé ọmọ ọgọ́rùn-ún ọdún láyé ńjọ́ tó bá kú tí wọn ò bá ráwọn èèyàn ẹ̀ èyí tó kọ́ mọ̀ ńjọ́ òun ni pé wọn èrè yẹn rú torí ẹni tí ń jẹ́rú lẹni tí wọ́n mú ní ojú ogun ibì kan òun nìkan náà wọ́n mọ̀ tíru ẹni rúbẹ̀ bá kú ẹni ọbọ̀kùn lọ́rùn rẹ̀ yìí ni ó jogun ẹ̀ ntẹ̀yìn fi jogun ni wọ́n fi ní nǹkan mẹ́ta ni imma al-qaraba bàbá mi ni ọmọ mi ni nǹkan kan nínú. ẹ̀ẹ̀kejì ní kíni anẹ́ká ọkọ ni ọkọ rẹ̀ ni ìyàwó rẹ̀ ni ìyẹn fi dogun kílẹ̀ kẹta alùwàlà òun lọ́sọ̀ọ́ dọmọlúàbí sẹ̀ríà kọ̀mpẹ́sẹ̀tì gbogbo ẹ̀ tọ́lọ́mùbá ni ọ̀ká pa ahun ẹ̀mí rẹ̀ tó fi èèyàn lẹ̀ nítorí tọ́lọ́hún pé máa lọ wọn náà máa sin lọ́hún nìkan má sìn mí má wọn náà jọ ọmọlúàbí ń jẹ́ kí nìyẹn n ń jẹ́ wàhálà ẹ wá wọ̀ kánjú ọmọ nìyẹn àwọn tó fẹ́ ta bàríra fẹ́ gbowó wọn ò sì fẹ́ ju wàláwù lẹ̀ mo rò pé ti yé bọ́bá ipá wọn ni wọ́n ní máa lọ nítorí tọ́lọ́hún kò sẹ́ni tí ọba wọn du wàláwù rẹ̀ anabi ni alwala'u liman a'taqa hadith anabi ni sallallahu alaihi wasallam alwala'u liman gbogbo ẹni ọba ti sànú yàtọ̀ bọ́kùn lọ́rùn rẹ̀ nítorí tọ́lọ́hún òun wàláwù rẹ̀ àmọ́ àwọn fẹ́ gbowó wọ́n sì tún fẹ́ ṣe kínni wọ́n tún fẹ́ ní wàláwù bí ẹni tó fẹ́ gbowó tó tó tó tó ká ta nǹkan tó sì fi ọmọ lò ń lò pọ̀ ń rẹ́ǹtì ẹ̀ ni ọ̀fẹ́ gbowó tó tó wo pé ọ̀tá síbẹ̀ náà wá ń fi májẹ̀mú kan onílọ́yà kan bọ fúrémù rẹ̀ tí ó fi wá yọ wá dé lọ́tún yóò dé lọ́sì kọ̀ wá ní gbádùn tó sanwó ẹ̀ bí ìgbà tó rẹ́ǹtì ẹ̀ ṣẹ̀rí ọ̀fẹ́ òun là nẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́lá ńgbà tí bàrírà wa padà wá báyà ńlá wa Aisha pé ah wọ́n láwọn gbọ́ o àmọ́ tí wọ́n wí nì yàrá wa Aisha wa jẹ́ ká nẹ́bí òde sallallahu alaihi wasallam ọ wa sọ fún ànẹ́bí pé tọ́ mo wí fún bàrírà báyìí báyìí ó sì lọ wí fún àwọn tó ní àmẹ́sì kí wọ́n mú wá nì wọ́n ní àwọn ọ̀tà àmẹ́sì bẹ́ẹ̀ náà o <laughs> àwọn làwọn ò ní wàhálà rẹ̀ ńjọ́ òun là nẹ́bí tó gbajúmọ̀ níta mà lónìí ńjọ́ òun anabi ni kullu shartin laysa fi kitabillahi fahuwa baatilun walaw kana mi'ata shartin. gbogbo májẹ̀mú tí ọba ti sínú tírà Ọlọ́run anabi ni kò wúlò kò ní kò ní consideration kan fahuwa baatilun walaw kana mi'ata shartin. anabi ni kọ́ra bẹ́ẹ̀ yẹn zero ọgọ́rùn-ún májẹ̀mú bẹ́ẹ̀ torí náà anabi wa sọ fún Aisha pé ìwọ lọ sanwó ọ̀rà wàlúwàláwù làkì wọ́n ló ní wàláwù rẹ̀ ń jẹ́ òrújú ni ọ̀kánjú àlọ́ máa wọn sọ ní tí wọ́n sọ òun ẹ̀ máa kí wọ́n fi ilẹ̀ nítorí tọ́lọ́run kí wàláwù ọmọ jẹ́ tiwọn àmọ́ wọn gbowó wọn tún láwọn gbà á kò ṣeé ṣe bẹ́ẹ̀ ànábì wa ni kọ́dà má wulẹ̀ lọ wí fún wọn ẹ̀sẹ̀sẹ̀ máa wá fà pé a ah, gbà ẹ̀yìn lẹ́yìn kẹ́ ni wàláwù ànábì ni ìwọ́sà ti rà á ìyẹn ni pé ntọ́ jẹ́ ntí wọ́n gbọ́dọ̀ ṣe ìwọ́sẹ̀ òun là ń sọ yẹn gbóńtọ́ bá ti jẹ́ pé ápídù tó tọ́lọ̀ ń ti garanti rẹ̀ nínú kọ́ńtrákìtì kẹ́nìkan máa wá máa wá fa àwọn amájẹ̀mú kan bọ́ fàhùwà báàtìlù walau kana mi àtàṣe kọ́dà bọ́jọ́ gọ́rùn-ún májẹ̀mú nípa báyìí mọ́lọ́nà mélòó ni májẹ̀mú pín sí ọ̀nà méjì àwọn májẹ̀mú tí ò ní di kéèyàn ṣẹ̀ṣẹ̀ sọ ọ̀wí o òwí o inú tí ń jẹ́ ákídù yìí ni pé ọgbọ́dọ̀ òun làwọn wọn ní legal implication ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ resort sí nǹkan báyìí ìwọ wí o ò wí o lápèjúwe nísìnyí kéèyàn ní òun fẹ́ fẹ́yàwó pẹ̀lú májẹ̀mú pé òun ọmọ súnmọ́ o ọkàn jọ bí ẹ̀rín ni àfi kó kọ́ká rẹ̀ kó fi yé ẹ dákun sí irú májẹ̀mú òun nídìí kò nídìí àwọn amẹ́jẹ̀mú tó ti wà nù kíni tó ti wà nù ákídùnù tọ̀yì iná kejì wá ní mẹ́jẹ̀mú tí ò sí nù ákídùn mẹ́jẹ̀mú tí ò sí ní kíni tí ò sí nù ákídùn àmì yẹn wo pé nítorí nǹkan kan torí ìdí kan á ah, ẹ̀dá fún mọ́ fẹ́ kẹ́ ẹ fi mẹ́jẹ̀mú yìí sí o ṣẹ̀rí àfààyè yìí náà lẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú kan ọ̀fààyè rẹ̀ lẹ̀ pẹ̀lú kíni òun ni pé àwa gun májẹ̀mú náà pẹ̀lú alukur'ani wa sunna ǹjẹ́ májẹ̀mú yìí ó tako kankan nù kur'ani ó tako kankan nù sunna májẹ̀mú kí májẹ̀mú nù ó dẹni. ẹ̀ẹ̀kejì ṣé májẹ̀mú yìí ò ní sọ èrò téèyàn ní tó fi fẹ́ rà àbó fi fẹ́ ta nǹkan yìí kò ní sọ ọ́ dòtú bá ń tẹ́ mọ́ lọ́wọ́ nínú àwọn àpèjúwe tá a ti mú wa ẹni ó bá nǹkan ó fẹ́ máa lò ó sì fẹ́ kóun ó ní yányán njọ́ta bá tí wọ́n tún fi májẹ̀mú kún ẹ́ kọ́ba lápèjúwe kéèyàn ó pé òun fẹ́ ta ọ̀kadà fún yàn àmọ́ gbogbo ọjọ́ tí táyà rẹ̀ bá ti jo èmi náà ní fọ̀gà ọ̀dọ̀ rẹ̀ ló ti máa wá ọ̀dọ̀ rẹ̀ ló ti máa ṣé ẹ rí i pé yíyún kò sínú ọ̀rọ̀ táyà jo ọ̀wọ́ akídùn àmọ́ òun wá wò pé kí fọgá òun lè ba a máa rí nǹkan bọ́ ti jò fọgá ọba àmọ́ wà lọ́lọ́jẹ́ kí táyà jò ní station irú eléyìí òun yóò ti yọ nẹgẹ́tì kíni ntẹ́ni yìí gbèrò tó fi fẹ́ a ah, ẹ̀dá kò mọ fẹ́ rà kí n lè ní nǹkan mi ẹni ọba sì wù mí fọgá tó bá wù mí ni mo lè mo lè gbé fún nípa báyìí ká ké sí àwọn ọmọ ẹ̀yà wa oníṣẹ́ ọwọ́ àwọn bricklayers ni àwọn carpenters ni gbogbo sẹ́tẹ̀yìn bá ń ṣe ẹjẹ́ kìtẹ̀yìn mùsùlùmí ọ̀ hàn bẹ́yìn lófin nínú ẹ̀sìn tìyín ọlọ́run ọ̀fẹ́ e, gbogbo májẹ̀mú tí ọba kínní alukur'ani osun àbítọ́ tako ìpìlẹ̀ kọ́ntrákìtì lápèjúwe nísìnyí májẹ̀mú pé ẹnìkan báyàn kọ́lé gbogbo àná là máa gbọ́ àbí òun lọ kan òun lọ kan páànù òun lọ gbọ́dọ̀ kàn abẹ sọ kí lọjọra wọn bẹ a kan páànù o ti sẹrí àná iye báyìí ní gbà níjọ́ tó bá ṣetán tó bá rówó àbẹsọ bí gbówó wọ rẹ bá tún wọ bisimilahi bọ́bá ni tí ó dín lówó ju tiẹ̀ lọ kéèyàn wá pé àgbẹni náà lọ lé ẹgbẹ́ kọ̀ bá sẹ̀rí àmọ́ ẹ dákun ọlọ́run ọfà àlùbáríkà ṣiṣẹ́ wa o asọ̀ká tó bẹ̀rẹ̀ kìtàbùl bòyóhùn yìí mo ní ìrun ààwẹ̀ nkankan nìkan kí ìsìláàmù àwọn tí ìsìláàmù ní a ṣe kọ́dà ní ìbáṣepọ̀ láàrin ara wa kúnlẹ̀ kánrin ara ìsìláàmù ni o ara ẹ̀ ní títà rírà ọ̀rọ̀ mẹ́jẹ̀mú la sọ débi gbogbo mẹ́jẹ̀mú tí ọba ti bá Kùránì àbí súnà mu àbí yóò ta ko kíni ntẹ̀yìn torí ẹ̀ fẹ́ ra nǹkan àbí fẹ́ ta nǹkan àbí fẹ́ gbéṣẹ́ fún yàn gbogbo mọ́jẹ̀mú tí ń bá ti ń dàbí pé à ń fi ń fẹ́ yẹn nìkan jẹ yìí ọlọ́run ò fara mọ́ anabi sì ní fahuwa baatilun walau kana mi àtẹ̀sẹ̀. àmì èyí tí ọba ní nǹkan kan ṣe kọba kọtaaya kọtakọ aya kọtakọ àdìsí kọ́dà kò sì takò akédù yìí náà ẹ eléyìí igi èèyàn fẹ́ ragi làbídùn ó sì débẹ̀ ẹni yìí ni a ah, mo ti ṣe kíni mo ti ṣe tàbí rù igi a ah, ó ní bọ́bá ta fún mi o èso rẹ̀ náà ń rà ẹbẹ́ nu kóhùn ó yí owó tí tí ó bá gbà padà ní bọ́bá sì tẹ lọ́rùn bẹ́ẹ̀ pé iye tó mú àwọn náà ti dá ẹ rí i pé ìwọ̀n ọ̀ta kò kankan láàfin kìtàbí wàlàfin sunna wàlàfin asilẹ̀ làákùtù so irú mọ́jẹ̀mú tó bá rí báyìí kò burú kátó kó lórí ọ̀rọ̀ májẹ̀mú báàbù májẹ̀mú nù sẹ̀ríà báàbù ńláńlá lòun gan fún rẹ̀ nínú tí àwọn àlùfáà máa ń ṣàlàyé fún wa ń pa májẹ̀mú àti sọ májẹ̀mú tí ò nídìí kéèyàn ó wí àbí ìdàkejì rẹ̀ ni pé àwọn nǹkan kan ń bẹ tí ò nídìí ká pé májẹ̀mú ni yóò sì di májẹ̀mú kò ṣẹ̀ṣẹ̀ nídìí ká sọ pé kíni májẹ̀mú ni ó sì ti di kíni ó ti di májẹ̀mú òun nìkan ìdà táwọn àfáà máa ń pé المعروف عرفا كالمشروط شرطا المعروف عرفا كالمشروط شرطا ntọ́ bá ti di pé àwọn èèyàn ti mọ̀ ọ́ bí wọ́n ti gbé gbèsè ayé wọn nù bí wọ́n ti ta nǹkan ní bí wọ́n ti rajà ní iye báyìí ni wọ́n máa fún nǹkan báyìí ṣẹ̀ríà ní kalimashuruti ṣàrùtọ̀ ó ti dà gẹ́gẹ́ bíi kíni bíi májẹ̀mú tọ́kan náà àwọn tó fẹ́ tajà fúnra wọn ti ṣe nu kí o sì takò nǹkan kan nú ẹ̀sìn kélé yìí ó fi yé lẹ́yìn tí ó jìnnà púpọ̀ ń gbé epo wọn àbí nǹkan kẹ̀ ló làwọn mọ́tò ń gbé kínní nìyí ẹ́ fifty ọ̀dà wọ́n sá ń gbé níye kan tọ́yì n ti ń jẹ́ àlùmọ́rù fún orúfà o àti wá wà used to that àti mọ̀ pé bẹ́ẹ̀ bá wọ mọ́tò láti roundabout adétàmbì tó sì sọ̀kalẹ̀ ní kọ̀bá sọ̀kalẹ̀ ń kùntù mẹ́rin ẹ lọ́jà tuntun iye báyìí ni ni ó sàn ẹnìkan wá wọ mọ́tò lónìí láti bẹ̀ àbógàn kadà láti bẹ̀ ó ń taxi ọ̀ sọ pé iye báyìí lẹ́sàn o ẹ́ òun náà sì sọ fún un pé iye báyìí ní fún yín o ọwọ́ adébi tí ó ti sọ ọwọ́ akóta ti náírà fún un ọ̀nà èsì tájì náà ah, kílódé tẹ̀ sọ pé fifty naira lẹ́gbà ìjọba amúnú sẹ̀ríà kọ́ wa pé kò sọ ọkọ̀ lọ́ba ẹ̀kọ́ ti sọ ni ẹ̀bẹ̀ ni kí n wá mọ́tò mi ní àà ah, àlùmàrúfù ọ̀rùfán kàlùmàṣòro ti ṣàrùtọ̀ ntọ́ba ti di táwọn èèyàn ti mà ó ti dàbí kíni ó ti dàbí májẹ̀mú nu ti sẹ̀ríà gbé kalẹ̀ nu àwọn kankan bẹ kọ́dà bá a bá ṣẹ̀ṣẹ̀ pé májẹ̀mú yóò ti di kíni yóò ti di májẹ̀mú eléyìí làwọn àfáàfin ń fèsì padà fún àwọn tí ọ̀dà bíi pọ́rọ̀ òye abẹ́ni wọ́n fẹ́ da ọ̀rọ̀ rú nípa ọ̀rọ̀ rìbá nípa interest báńkì ìgbà èmi ò sọ fún báńkì pé kí wọ́n san interest èmi ò wí fún wọn mo débi àkáǹtì náà fúnra wọn náà ní. Ni ni wọ́n fi sí èmi ò ṣe májẹ̀mú rẹ̀ àwọn afọ́sọ fún pé alimarufu rufan kalimashuru ti ṣàrò nígbà èèyàn bá ti open tá à ń pè ní savings account gbogbo ayé ló ti mọ̀ ọ́ igbe yóò ṣe kíni yóò lè bí wọ́n kò nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn kéèyàn má tán rẹ̀ pé èmi ò sọ fún wọn o àwọn náà lọ́kàn wù yẹn ní alimarufu rufan kalimashuru ti ṣàrò tọ̀ náà. إذن إلا أن يشترط المبتاع ولمسلم ننو إقباوات إمام مسلم من ابتاع عبدا فماله للذي باعه إلا أن يشترط المبتاع هنا جو حديث تقوقه أن يوتا igi làbídùn àbí igi nǹkan mi lónìí ẹrú lèèyàn عبدا ẹ̀wọ́ ànábì lò ní opposite ń bẹ̀ wọn máa ń bá a ló pé kíni máa ń bá a nàfìlà níbi yóò ní má ní bi tá a àbùdá àmọ́ àti yóò yíra wa pé àti bẹ́yìwò àti ṣìráwò àwọn kíni àwọn àlùfáàgù olójú méjì ni o lè túmọ̀ rírà o lè túmọ̀ kíni o lè túmọ̀ títà ibi yìí má ní bi tá a kíni túmọ̀ rẹ̀ mẹ́wọ̀n ẹ̀ńtọ́ra nù má ní bi tá àbùdá ẹni ọba ra ẹrú fàmáàlùhù lèlẹ́dí bá àhù ẹ máa wò nísìnyí èbìtá bá a fàmáàlùhù lèlẹ́dí ẹrú yìí wá lówó ẹrú ó sì ṣe kí ni olówó fàmáàlùhù lèlẹ́dí ẹni ọ̀tá ló ní owó rẹ̀ ilà àyẹ̀sítárìtọ́ àlùmọ̀bùtà àfitẹ́ni tọ́ra bá ṣe mọ́jẹ̀mú pé mo rí kó lówó lọ́wọ́ mo fi fẹ́ ra o pé kìí ṣe pé rúlásán mọ́ra mo mọ̀ pé lówó lọ́wọ́ ni mo fẹ́ ṣe kí ni ni mo fi fẹ́ rà bọ́ bá ṣe ru májẹ̀mú bẹ́ẹ̀ bí ìgbà téèyàn ṣe májẹ̀mú naflun qad ubirat fathamaratuha lilba'i illa an yashtarita almubta. kátó kò lórí hadithi yìí ìṣkáàlù díẹ̀ tó lè wá ni pé bó lẹ́rú ṣe lówó ẹ̀rú àtúnwá ló ṣe kí ni olówó kọ́dà ńlẹ̀ yorùbá náà wọ́n ní ẹni ọ lẹ́rù bó ti rí náà nínú sẹ̀ríà ẹni tí ó ní kíni orí bẹ́ẹ̀ náà nínú sẹ̀ríà ẹni ó ní ẹrú ló ní tí ẹrú bá ní bọ̀dé níbi yìí nísìnyí ànábì fi rinlẹ̀ pé fàmálùú owó ẹrú yìí ajẹ́pẹ́rú lè ní kíni o lè lówó gẹ́gẹ́ bí mo ti wí nù sẹ̀ríà islam gbogbo owó tí ẹrú bá lòun ní olówó rẹ̀ ló ṣe kíni òun ló ní torópò òun gan owó lòun náà ẹrú fúnra rẹ̀ ti ń jẹ́rú bíi property lòun náà ló fi ṣe é ta gbogbo ń tọ́ba tún wá lòun ní ẹ́ ẹni ò ní náà ló ṣe kíni ló ní àti sọ́ńbì ń jẹ́ dógún àbí jù bẹ́ẹ̀ lọ pé àwọn ọ̀nà tá a máa gbà fi ní nǹkan ta lọ́rántí nínú wọn ní kíni alimutawalidu ẹ eh, mímá tàmílìkùhù ntí ń tó níbí òun la fi má pèjú wa nísìnyí pé bí wọn bá rí àfa àti àfa kan fa ọmọ ẹran lọ́wọ́ tí wọn ò sì rí kó níyẹ ẹran tó lóyún lánàá sẹmọ kí wọn lè bí pé ńbolo ti rí aha àfi kóun náà sì ṣàlàyé pé nbí mo ti rí ni wọn bùn mí ni o mo rà ni o mo jogún ẹ ní àwọn ọ̀nà tí sẹ̀rí àrẹ tọ́ recognize nù. No àmọ́ ordinary lè rí i pé ẹran rẹ̀ lóyún lánàá ó sì fa ọmọ ẹran lọ́wọ́ ní òní ọjẹ́ pé ọmọ tí ẹran rẹ̀ bí sẹ̀rí à recognize ẹ̀ lónìí kò ní di receipt kò ní di pé ń búlẹ̀ ti rà á <laughs> ẹ̀rẹ́rìn ẹnìkan ló wí bẹ́ẹ̀ fún mi ní èkó <laughs> pé ọlọ́pàá béèrè rìsíìtì àwọn ọmọ adìẹ <laughs> wàláhì làzim lójú ìran máa rántí mẹ́sàlù bàbá bọ́yọ́ ọlọ́pàá àwọn náà ń bá wọn ṣeré <laughs> nípa bẹ́ẹ̀ ká padà sórí eléyìí tá a wà á jẹ́ pé bẹ́ẹ̀ a bá ti mọ̀ pé ẹrú bíi property lòun náà ntọ́ bá jáde látara tiẹ̀ náà bí ìgbà tí nǹkan bímọ náà ni kódò ń fi débi ọmọ bíbí òun ní sẹ̀rí àṣẹ discourage kéèyàn ọmọ fẹ́rú ọ̀pọ̀lọpọ̀ ọmọ hekima ti ń bẹ mbẹ́ ẹ rí i pé gbogbo ibi tí sẹ̀rí àti lóhùn aláwo kéèyàn fẹ́rú yóò sọ pé kí ni àfi téèyàn ọba rí mọ́ kò síbi sẹ̀rí àti rẹkọmẹ́ndì pé kéèyàn wá ní ẹrú lóhùn òun fẹ́ lóbìnrin àmọ́ ìtí ọ̀yàn bá fi wá lo agbára tí o fi fi ọmọlúwàbí tí o fi mọ wá lọ ṣe sìnà àyè yìí nìkan ṣẹ̀rí àmọ́ fi kalẹ̀ ńbẹ nu Suratu Nisa yìí bẹ́ẹ̀ pé bọ́ba tó wá rí báwọn o bọ́ba yìí pé àmọ̀ ni lèyìn ọba rí bọ́ba yìí pé rú lọ́ba rí o lè wá ṣe kíni o lè wá fẹ́ bẹ́yìn ọba máa sàráàrù ṣẹ̀rí à yóò máa rò pé nǹkan míì lọ́lọ́run wí àbí kọ́ máa wí kú wì táwọn ẹlòmíràn máa wí bí àwọn orientalist nǹkan kan gbà ebéèyàn lòun náà kí ló dé tí wọn ò tí wọn ò lè fẹ́ torí pé ní tí ó rìsọ́ọ̀tì sí ni ọ̀dà ẹni ọlẹ́rú ni ló ṣe kíni. bí ẹrú bá bímọ ẹrú obìnrin tó bá bímọ èèyàn lẹ́rú níṣẹ́ wá lóun fi ẹrú òun fún ọ tó bá bímọ tá ń lọ́mọ òun kí lọ́mọ òun tún dà ẹrú di méjì ntí sẹ̀rí ọ̀fẹ́ nù ẹ máa wí yìí fún wọn àwọn ọ̀nà tá a fi wí tó pọ̀ ṣẹ̀rí àlẹ̀sìn tó discourage máa mú yàn sìn òun ló fi kọ̀ pé èèyàn gbọ́dọ̀ wo sùn kó pé kí ni kó pé ẹrú ni òun fẹ́ fẹ́ torí pé bí ẹrú obìnrin bá bímọ gbogbo ọmọ yòówù tí ọba àlè bí àwọn náà di kí ni àwọn náà dẹrú nù nípa báyìí fàmáàlùhù bó o lẹrú ṣe tún wá ní òwò tá nàbì fi wá sọ sọ̀rọ̀ sọ́là pé bẹ́ẹ̀ bá taru ẹrú bẹ́ẹ̀ ẹni ọ̀tà náà ló sì lówó ń o àpítẹ́ ni ọ̀rà bá ní òun ti rà á papọ̀. nínú ìdẹ̀kùn tí sẹ̀ríà ìsìláàmù ṣe àwọn oríṣiríṣi ọ̀nà oríṣiríṣi ọ̀nà ni sẹ̀ríà ìsìláàmù fi fẹ́ káwọn èèyàn kó lóko ẹrú ara ẹ̀tún lélẹ́yìí. sẹ̀ríà ní ti ń pè ní umul walad sẹ̀ríà ní ti ń pè ní almudabbar sẹ̀ríà ní ti ń pè ní almukatab ẹrú gbogbo wọn ẹrú ẹrú ẹrú náà làwọn máa làá máa pè wọ́n bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ummul waladi ni sẹ̀ríà lóun yọ̀ǹda ẹ̀wọ̀ hikam bẹ́ẹ̀ ọba máa sàràrù sẹ̀ríà ẹ̀wọ̀ kò sí ntọ́lọ̀ ní àtẹ̀tí ò ní hikima jalla jalaluhu jalla. ọlọ́run níbẹ̀ yẹn bá ní ẹrú obìnrin òun náà ló ní máa málàkàtì àìmánùkún èèyàn lè ṣe kí ni o lè fi ṣàyà kìí ṣe kókó lẹ́rú o àmọ́ ó lè máa fòun náà ṣe bíi kíni bíi ìyàwó kíni hekima tó lọ́n fi ọ jáde mẹ́ òun lọ jáde ń bí ọ̀rọ̀ umul walad nínú súnà ọlọ́run ni pé bàbá kó ọkùnrin mẹ́wàá kalẹ̀ obìnrin mẹ́wàá hmm? èyí tó kọ́mọ̀ jù nínú súnà ọlọ́run tí ó jẹ́ pé mẹ́sàn-án náà àwọn ọkùnrin ni ó ti lọ ṣáájú àwọn obìnrin mẹ́wàá yìí yóò sì jẹ́ bóyá méje òun lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jókòó yìí náà ẹ̀rí gbọ́dọ̀ àwọn ìyá wa ní àdàgbà sí àwọn bàbá ó ti lọ ọkọ mọ̀ bẹ́ẹ̀ inú súnà ọlọ́run. ṣẹ̀rí àti wá tó kalẹ̀ bẹ́ẹ̀ pé ẹni ọba ti fẹ́ ẹrú rẹ o níjọ́ tó bá ti ṣe pẹ́kẹ́ báyìí ọ̀fẹ́ o kọ̀fẹ́ o ẹrú ìdọ̀mọlúwàbí òun náà ń pè ní kíni ó mú alwaladi ìyá ọmọ bẹ́rù bá ti lè bímọ fún kínní fún olówó rẹ̀ àfàìkú rẹ̀ ní òdi ní ọ̀dọ́mọlúàbí kọ́ra kò ní di wọ́n ṣẹ̀ṣẹ̀ ń èlò lẹ́ta èlò lẹ́ra kọ́ àrò ọ̀nà tí sẹ̀rí àfi ń bọ́ kùn kó lọ́rùn àwọn èèyàn sẹ̀rí àkọ́gbé ètò ẹrú wa ọ̀rọ̀kọ̀rọ̀ ni o sẹ̀rí àbá tí wọ́n mú ẹrú kánàbí o tó dé ni sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá ka history àgbáyé ni wọ́n ti mẹ́rú ni wọ́n mú kánàbí o tó dé islam lọ́wọ́ adé lọ́wọ́ introduce àìmọye ọ̀nà báyìí bọ́kùn lọ́rùn ẹrú báyìí ọ̀fẹ́ ọkọ̀ ọ̀dì ọ̀dọ́mọlúàbí ara ẹ̀ ni ummu alwalad alimudabaru ń bẹ sẹ̀rí àtúnwò pé ní àwọn èèyàn torí pé ní jọ̀hún gbogbo à ń ra ṣíìpù à ń ra pléènì báyìí èsòwò. E owó lẹrú ẹrú gan làwọn mọ̀ ní kíni iye ẹrú mélòó ló ní ni wọ́n fi máa mọ̀ bóyá bílíọ̀nìà ni bóyá tírílíọ̀nìà ni ọmọnìyàn ojú kòkòrò sì wà fọmọnìyàn nínú àwọn tí ọ̀wá tí ọmọ ẹ bùn bá ní káwọn ẹrú yìí ọmọ ẹ lọ nísìnyí tani ọmọ roko tani ọmọ sẹ̀rí àwa ṣe ọgbẹ́lànà kankan lẹ̀ pé ó lè ṣe kíni ó lè ṣe wọ́n mọ̀ dábàrú ah, ṣebí ńgbà tó wà láyé náà ni wọ́n sá sìn ọ́ ń ṣàsọ́kalẹ̀ pé ńjọ́ o bá ti lọ àwọn ọmọ rẹ ọ̀gbọ́dọ̀ tó mú wọn sìn èyí ń lè jọkùnrin ó lè jọbìnrin kò nídìí kóhun ó bímọ àmọ́ yóò ti ṣe kí ni yóò ti ní mọ̀dá bárù lélẹ́yìí o níjọ́ tóun bá ti pẹ̀yìn dà tán tóun ẹnìkan tó mú sí ma ẹni tí ọba lè kápá ahun ẹ̀mí rẹ̀ gbá ẹ̀mí ò lè yọ̀ǹda àwọn ẹrú yìí ò ta ni ọmọ sìn ń níjọ́ ọba ti kú ohun tiẹ̀ ń kọ́ mọ́tòjẹ́ lomi ò mú wọn sìn ọ̀nà míì tún nù ọ̀nà kẹta àlùmọ̀ká tábù ṣẹ̀rí àtúnwò àwọn míì pé ojú kòkòrò ọmọ ànábì ádámọ̀ ọ̀dà ẹ̀yin kẹ́ lè ṣe mọ̀kátábà kí là ń pè mọ̀kátábà nu ọ̀rọ̀ ẹrú nínú òun ni pé ọ wà fún ẹrú yìí bí lọ ọ wà fún ọ wà á ọjọ́ rẹ̀ twenty four hours ẹrú bẹ́ẹ̀ òun náà six hours àbí eight hours ìgbà tí ìgbà tí fi ṣiṣẹ́ yìí ọ wà fún òun náà láyé gbogbo tó kù tí èyí ṣiṣẹ́ yọ wọ ní wákàtí mẹ́jọ àbí wákàtí méje àbí wákàtí mẹ́sàn-án wákàtí kan tó kù àbí méjì àbí mẹ́ta òun náà máa fi ṣe kínni yóò máa fi sìn rẹ̀ ọ wà fún ní timeline pé níjọ́ tó o bá ti kówó jọ tó o ṣiṣẹ́ tó tóye báyìí ọ̀dọ́mọlúwàbí ṣẹ̀rí àfààyè yóò náà lẹ̀ ẹ lè ká tábà ẹrù yín pé èmi ò lè fi ọ́ lẹ̀kọ́ ọmọ lọ nítorí tó ọlọ́run o èèwọ̀n gbowó àmọ́ ìwọ náà ló ṣiṣẹ́ owó òun ọwà fún láyè ìbẹ̀rù ọlọ́run kálukú ní ọwà dìtámì iye àyè tó fún gbọ́gbọ́n ìṣẹ́jú ló lè fún ni tó sì mọ̀ pé yìí wọ́n jẹ́ ọpẹ́ òfun ní wákàtí márùn-ún òfun ní wákàtí mẹ́jọ kọba ya yọ ma wá ṣiṣẹ́ yìí yọ ma ṣe kíni yọ ma ṣe iṣẹ́ yìí owó tí ń bá ń rí ńgbà tí ń sin rẹ̀ yẹn ta ló òun ló lówó rẹ̀ yọ ma wá kọ́dà ńjọ́ tó wù yẹn bá ti péye kan ọ̀dọ̀mọlúwàbí báàbù mi tún bẹ tó pé ní èyàn lè má ṣe mùkátábà àmọ́ kan wù ọ́ kàn fẹ́ sànú ẹrú rẹ̀ fún dika àbí kan pé wọ́n náà máa ṣiṣẹ́ sinra rẹ̀ nígbà báyìí àyè rẹ̀ wà pé iye owó tó bá rí báyìí àwọn ọ̀nà yìí ni ẹrú fi lè ṣe kíni lẹ́rú fi lè ní owó tí ọba ti sí yíhun ẹrú ọba àmọ́ wa lọ yọ ṣẹ́ṣe lẹ́yìn gbogbo ọ̀nà méjèèjì ń ṣẹ̀rí ọ̀fà bò sí bẹ́rù bá ń lọ yọ ṣẹ́ṣe lẹ́yìn olówó rẹ̀ bọ́ bá pa bílíọ̀nù olówó rẹ̀ lónìí na islam ò bo ẹrú sí ọfẹ́ sànù rẹ̀ kò sì fẹ́ bo ẹni òní náà sí bí ọba tiẹ̀ wá sẹ́rú mọ́ lónìí ká fúnra wa ẹni ọgbà yẹn ṣiṣẹ́ ló lówó gbogbo ọjà o mr kinní ló bùn mí ní nǹkan báyìí ànábì sọ ọ pé ó ṣe jókòó ńlé rẹ kí mr kinní ọ wá kọ́ wá lówó ńlé yín gbogbo bí wọn bá fi yàn sọ gbogbo owó tó bá wọlé nígbà téèyàn ń sáàbù ẹni nì tí ó san sálárì fún ọ òun ló ṣe kínni òun ló ní o àdìtà nàbì mìíràn inú sọ̀hìn Muslim njọta nàbì rárá kùnrin kan tá à ń pè ní ibnu ibnu lutbiya tá nàbì ránṣẹ́ inú àwọn tá nàbì máa rán pé ẹ lọ gba zakawa bàbá sì gba zakadé kèé sọfẹ wàlẹ́ àmì lìínà alẹ́ yìí ha yọ gbowó tiẹ̀ ìtumọ̀ amìlí náà lé hánu àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọ́n lọ gba sàkájọ á èlò ní sálárì èlò lówó wéèjì wọn ń bẹ nínú ọ̀nà tá a máa ná zakasi wọ́n lẹ́nu yìí wá déńjọ́ náà nígbà tí wọ́n á ń yọ̀ kan sọ́tún yọ̀ wá yọ̀ kan sí ni wọ́n á ń sọ pé háàdà lakùn tí yín tẹ̀ ní lọ́ọ́ gbà wá ni o wàhálà lí òdìyà lí eléyìí èmi wọ́n bùn. anabi sallallahu alaihi wasallam hadithun sahih anabi wa pe àwọn èèyàn jọ pé tọ máa bá a lò kù náà èé ṣe táwọn kan ń ṣe báyìí tá a gbèsè fún wọn níṣẹ́ tí wọ́n gbowó ọ̀yà wọn ni wọ́n bá wá dé wọ́n pè é táwọn ní eléyìí títí yín ní eléyìí wọn là ní tí mo wílẹ̀ kan wà anabi ló wí o anabi ní àfàlà jalasa fi bayti abihi wa ummihi wàláyà anabi ló wí anabi ní èsè tí òjò kò lè ya àti bàbá rẹ̀ fàyẹ́ndùrọ̀ àlìyúhùdà aláhù kọ́mọ wá rí tí igbó wọn bá wá bùn ní nǹkan bẹ́ẹ̀ wọ́n bùn ọ ní nǹkan torí pé òun ṣiṣẹ́ tiwa ni. nípa báyìí bẹ́ẹ̀ bá wà níbi iṣẹ́ kan èyí tó pọ̀lọpọ̀ tí ọmọ sí òfin máa wá yójọ ga lọ haramu ni o tí ń tọ́ yẹ kó mójútó tí òfin wá nílé mójútó nígbà táwọn tọ̀hún ti ń bùn ọ ní nǹkan kò bá a mú bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí kó jẹ́ kí wọ́n rí ìsìláàmù lára wọn nípa báyìí níbi tá a fi lọ bẹ̀yẹn ni pé ẹrú lè lówó àmọ́ pẹ̀lú kíni pẹ̀lú kọ́nsẹ́ǹtì olówó rẹ̀ ni o bọ́ba ti di àyọ́sí gbogbo ọjọ́ tí olówó rẹ̀ bá mọ̀ gbogbo ẹ̀ òun ló ní àmọ́ èyí tó bá fún un láyè bíi mùkátábà bíi nǹkan mi ṣẹ̀rí ayọ̀ǹda irú ẹrú yìí bẹ́yẹn bá wá fẹ́ tà fàmálùhù lèlàdí báàhù ìlà àyẹ̀ṣọ́rìtọ̀ àlùmọ̀tà àfi tí ẹni ọba fẹ́ rà bá ṣe májẹ̀mú pé àtòun àti owó rẹ̀ ni mo fẹ́ rà mo sì sọ pé léyìí ò níyàn jẹ́nu ẹnu náà yí price rẹ̀ padà ni bó bá sì tẹ lọ́rùn pé iye tó o fẹ́ san náà ti tó kò burú eléyìí ni àdéhùn àwọn àhàdéhùn tá a kà lónìí ló ń pa ọ̀rọ̀ májẹ̀mú ṣíṣe pàtàkì jùlọ nínú ṣẹ̀ríà àwọn ojú ọ̀nà tí májẹ̀mú pín sí kọ́lọ́n kọ́ máa ṣàṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa o kọjá kápá àfẹnú wa o kọjá lè jẹ́ mùsùlùmí gidi kọ́mọ yìí pé bí irun ibi àwẹ̀ nìkan ni wọ́n ti máa rí ìsìláàmù lára wa ibi ń tá a jẹ ibi ń tá a mu ibi ń tá a nà ibi ń tá a lò ọlọ́run jẹ́ kí ìsìláàmù ọ̀hàn lára wa bí ogbẹ̀ náà. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين kíní kọ́ńtrátì kan wà tó kọ́mọ̀ ní ilẹ̀ yìí tí mo máa ń gbọ́ láàdọ̀ àwọn tó máa ń talẹ̀ ó dẹ̀ ní reason tá máa ń sọ wọ́n ní pé of in past years àwọn tó máa ń talẹ̀ àwọn observe kan máa ń lọ ń talẹ̀ at the end of the ilẹ̀ yìí wọ́n wà di fún aṣọ the church so àwọn wá wọn pé ìṣẹ̀dẹ́fà á di pa àwọn ó talẹ̀ fún yín àṣọlẹ̀ àwọn di church ara tó bá ti fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi yóò wà ní agreement pé ní sọ́ọ̀fì sọ́ọ̀fì ṣe chọ́ọ̀chì àbọ̀ ní ti ṣe chọ́ọ̀chì tó bá ti sọ pé ní òun ò fi ṣe àbí bí àwọn máa ta ọtí ń bẹ̀ àbí àwọn kan àrọ́ọ̀mọ̀ mi bá wọn so àwọn sọ pé ní ọ lè fi all those things wey state àwọn conditions yẹn tíyẹn náà tíyẹn bá mu àbí ó bọ́ sí under hybrid contract. ala alihi wa sahbihi ajma'in ìbéèrè gidi ni àáfàá béèrè àmọ́ èsì rẹ̀ òun ni pé gẹ́gẹ́ bá a ti ní sẹ̀rí àwí ẹni ọba ara nǹkan ó ṣe kínni ó ní yányán ni àmọ́ sẹ̀rí ò tú láàsì yàn kéèyàn ta nǹkan yàn sẹ̀rí ò ṣe kínni kò tú láàsì yàn pé ọ gbọ́dọ̀ má ta kínní yìí hùn kò sí ọ gbọ́dọ̀ mẹ́ à ń tààrọ́ dín nígbà ń bá wa fẹ́ ta nǹkan fún yàn mo ní ráìtì àti pé ọ fi ṣe nǹkan bá a ń fi ṣe a ń ta fún ọ. èyí téèyàn ní ráìtì rẹ̀ ni mo rò kó ti yé tọ́ba wá ṣẹlẹ̀ pọ́ wa parọ́ ọparọ́ kìí ṣe pé èèyàn lèèyàn gbé kọ́ńtrákì kalẹ̀ òun ló ṣe kí ni òun gba nǹkan lọ́wọ́ yàn mo rò yé lápèjúwe a ilẹ̀ yìí ẹni mọ ẹni tọ́tí ń bẹ̀ o àyè tọ́tí ń lu wọn ni ah, omi làwọn ọba àdìjọ kan rí i pé ǹjẹ́ wọn rọ sínú àgéyé ṣe omi ǹtẹ́ ni wọ́n máa rọ òun gan ni wọn ń rọ ẹ̀tọ́ yín kówó rẹ̀ fún kẹ gba nǹkan yín padà èyí ń yàtọ̀ fún pé ẹ tajà fún ẹ tún wá so ń àmọ́ lórí ǹtẹ́ fi ta ni pé ntí nǹkan báyìí èmi ò ìfẹ́ e, e, e, ìfẹ́ ní dúkìá mi. bàbá tí ọlọ́run bẹ́ẹ̀ ní day one alhamdulilayi ìní máa sọ fún ọ pé irúlé bákan ni o ṣe bákan ètèmi o èmi o èmi gẹ́gẹ́ bí ẹni ó ní nǹkan téèyàn ò sì lè tú láti mi tà á ntì mọ̀ fẹ́ ni mo rò pé yẹn yé àmọ́ eléyìí tá a bá ti wí tá a bá ti ta nǹkan fún yàn ẹni ọba da nǹkan ó ṣe kínní ó ní yanyan o kọ́dà inú sẹ̀ríà ó ní yanyan àwọn ni káwà kí bù ẹ̀ẹ́. Assalamu alaikum. ẹjọ lábẹ́ májẹ̀mú ṣé àwọn tí wọ́n ń ṣe májẹ̀mú tí wọ́n fi ọkùnrin ní tí wọ́n ṣe akíkù lórí obìnrin tó wà ní tó ọmọ yìí yóò má tí ì súnmọ́ àbí kó má tí ì lóyún yóò fi parí bóyá ń ṣe kọ́ọ̀sì kan lọ́wọ́ ni àbí kan ṣá sẹ́yìn náà wà ní májẹ̀mú tí ọ̀dà. ọlọ́wọ́ sàn àfa lẹ́sàndà n tí ń ṣẹlẹ̀ láwùjọ làáfà béèrè ẹ má wulẹ̀ ẹ má sọ dọ́rọ̀ ẹ̀rín ọlọ́wọ́ ẹni ọba béèrè irú béèrè báyà àdúrà ní kẹsì fún un torí dúlé máa tiẹ̀ lòmíì láti béèrè bẹ́ẹ̀ bá rẹ̀ ń tọ́ bá béèrè àwọn sọ̀hádà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nínú àwọn máa dùn gbogbo ọjọ́ táwọn bá gbọ́ pé lárúbáwò kò kán wọ̀lú Madina tọ́ra àwọn ò gbogbo béèrè ní wọ́n mọ̀ àwọn wà mọ̀ ogun táwọn ti fẹ́ béèrè tó dún ti àwọn àwọn sọ abẹ́gan wí bẹ́ẹ̀ pé báwọn bá ti rí i pé ah, ah, nípa báyìí eh, níta àfa béèrè a ti mú ẹ̀gbáǹpù rẹ̀ wálẹ̀ kan irú mọ́jẹ̀mú bẹ́ẹ̀ kọ̀ bá mu irú mọ́jẹ̀mú bẹ́ẹ̀ kò sí kíni kọ̀ bá mu àmọ́nà tí wọ́n gbà ṣe ni mo ti sọ ń bi kwẹ́sàn tàkọ́kọ́ ọ̀hún ṣe rí òtún láàsì wọn tí wọ́n fọmọ wọn lọ́kọ ẹ́ a yóò dìgbà báyìí kẹ̀ tó ṣe àkídù àmọ́ bí yẹn bá ti ṣe àkídù salamu aleykum. Assalamu alaikum. Ìbéèrè tèmi ó jọ ní nípa ẹni tí ó jẹ́ eh, ẹrú ẹrú ẹrú tí wọ́n fi fún yàn tí ẹ sọ wípé ẹrú yàn àti ọmọ tó bá bí kò ń lónìí. mìíràn bẹ́ẹ̀ pé kí ni ọkùnrin gẹ́gẹ́ gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ọkùnrin ṣe wà pé bóyá a máa pé bóyá ọkùnrin ló lọ mọ́ obìnrin àpẹ ẹrú lobìnrin ọkùnrin tó bẹ ti pé bóyá ọkùnrin ló lọ àbí kankan pé bí ẹrú lóbìnrin bá bímọ olówó rẹ̀ ló ní èyí tá a sì mọ̀ ni pé bàbá ni odò ọ̀hún lé àbá yìí bàbá ló ní ọmọ àbí ẹgbẹ́ kọ̀ wá fẹ́ yé kọ́ ìdá ń bẹnu sẹ̀ríà kọ́ ìdá sẹ́rí odò ọ̀hún lé àbá yìí bàbá lọ́lọ́mọ general principle ni àwọn ìṣèṣìnà àti wá wà àwọn àyè kọ̀ọ̀kan àwọn kéṣìṣì kọ̀ọ̀kan tí ṣẹ̀rí àfitọ́ bá rí báyìí àfitọ́ bá rí báyìí ara àfitọ́ bá rí báyìí nínú ṣẹ̀rí àánú súnà nẹ́bì tí ń ṣàlàyé ṣẹ̀rí àfún wa ọ̀kan nu àfitọ́ ṣe kóbìnrin ní ẹrú lóbìnrin tó bímọ o ẹni ọlẹ́rù ló ní ẹrú ẹni ṣọ́bíyé lára àwọn ìṣèṣìnà àti tọ́wà ń bi kọ́ ìdà yìí òun ni pé alwaladu yatba'u khayra walidayhi dina alwaladu yatba'u khayra walidayhi dina bẹ́sìn ọba pa bàbá àtìyá pọ̀ nílùú ṣẹ̀ríà ẹni ẹ̀sìn ẹ̀ dáa jù òun lọ mọ tẹ̀lé nu àwọn méjèèjì o ẹ̀yin ọba ṣe mistake tọmọ yín lọ fẹ́ kínní ọba ìpè lu tá a ti ń lo sẹ̀ríà ni ọmọ yọ tẹ̀lé kíni ẹ kọ́dà ọba ìpè ìyá ni khayra walidayhi dìínà. ibì kan làwọn àfáà ti ní obìnrin lọ́lọ́mọ tí ò sí khilafu ń bẹ̀ òun ni kíni fi alamil hayawanat fi alami láàrin àwọn ẹranko obìnrin ló ọmọ ajẹ́pẹ́ gbẹ̀ǹtì bá ń promote irú òfin bẹ́ẹ̀. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه